wo síárì bí a ti ń bẹ̀rẹ̀ ní ìgbéwàsí tó lọ́wọ́ máa lọ ó ní àwọn ní nígbà tí àwọn ẹ̀sọ́ yìí tí wọ́n ti dá ẹ̀sọ́ bá wà lọ́sọ́lá kò tó dé torí lẹ́gbẹ̀ẹ́ tí ọlọ́ láti rán àdẹ́sọ́ bá wà lọ́sọ́lá kò ti rán gbogbo ẹni tó bá ti dá ẹ̀sọ́ àwọn náà ni ní ẹ̀pá yà ọjọ́ kan wò wọ̀tẹ́kù yẹ́wò máa nù láàárẹ̀ tí nọ́ọ̀sùn àti nọ́ọ̀sì ṣe à ọjọ́ tá a ní ẹ̀pá yà yìí ọjọ́ tó jẹ́ pé ẹ̀mí kan àtìsẹ́kìnì ẹ̀mí kan ò lè rọ ẹ̀mí kan lọ́rọ̀ ìtumọ̀ àtẹ́lá ni pé dàáyé òkìní ahàdùn àti ahàdì yàtí ẹnìkan ò lè ṣe kíni ẹnìkan ò lè dúró fúnra wọn o ó wá ní torí pé á ah, èmi jẹ torí pé ó jẹ bàbá mi ẹ iṣẹ́ dáadáa mi wá pọ̀ fún bàbá mi ní iṣẹ́ dáadáa mi àbí torí pé ó jẹ àpá mi iṣẹ́ dáadáa mi wá pọ̀ mo fẹ́ kú bàbá mi ní iṣẹ́ dáadáa mi àbí torí pé á ah, wọ́n jẹ́ mú nídìí mi ní wàá fún àwọn látara sí débi tì ní. so eléyìí ó pe ọ̀rọ̀ tí àwọn kan máa ń kílẹ̀mù pé tó bá ti jẹ́ òpéjà kìámà àwọn ṣéwù kan wọ́n ti kí ni wọ́n kó àwọn kan wọnú àlùjánnà ẹ́ tó bá ti jẹ́ òpéjà kìámà àwọn wòlíì kan gbogbo àwọn tó bá jẹ́ mú nídìí wọn àwọn tó bá tẹ̀lé wọn wọ́n kó wọn sínú àpò ni tí ó sì kí ni tí ó lẹ́rìí nínú àkùrá àti súnà Ànábì sallallahu so aya yìí náà jẹ́ pé wá kọ́rọ̀ lásán ni ó ní ẹgbẹ̀rún ọjọ́ kan ọjọ́ kan sọ yìí láàrẹ̀ tí nafsun an nafsi shay'a ẹ̀mí kò ní ṣe kí ni kò ní rọ ẹ̀mí kan lọ́rọ̀ ẹ̀mí kò láǹfààní kankan tí ó ṣe fẹ́mi kan ẹ̀mí kò lè dúró bẹ́ẹ̀ ní kankan lọ́jọ́ kan sọ yìí wala yuqbalu minha shafa'a kọ́dà àní gba ìpẹ́ kankan lọ́wọ́ ẹnì kankan tó wá jẹ́ yẹn tẹ́lì kan wá rò pé òun ní automatic ìpẹ́ tán wípé ah, a ní wàá ti ní ní sígbẹ̀ fún yín lọ́jọ́ ògbéra ìdí àmọ́ a nígbà àyàfi ẹni tí Allah subhanahu wa ta'ala tó bá ti kíni tó bá yọ̀dá sí ẹni tí Allah subhanahu wa ta'ala bá fún ní yọ̀dá pé ìwọlé sígbẹ̀ anábì sallallahu alaihi wasallam mú sígbẹ̀ àwọn àyàfi lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa ta'ala bá ti kí ni tó bá yọnu tó bá yọnu pé àwọn ọmọ yìí o àwọn ẹni wọ́n sì rẹ̀ àmọ́ kí ẹnìkan wá rò pé ẹnìkan ní ọtọmátìkì ìpẹ̀ kan látàyé bí ìgbé àwòlí ah, kan ni àbí àpá kan ni pé ah, àwọn ọmọ kéwù rẹ̀ àbá àwọn onídìí ọjọ́ ọjọ́ gbé dàlùkì àmà òun ní òkú wọn kọjá eléyìí irọ́ lásán ni eléyìí àwọn ọ̀rọ̀ kan ni tó jẹ́ pé àsọgbọ́nú ọ̀rọ̀ ni tó ẹni tí ó sì pẹ̀lú ọjọ́ gbé dàlùkì àmà náà Allah subhanahu wa ta'ala wá ní wàlá yóò fàtó mí ní ha àjò tó wá ní ọ̀gbẹ́dà sí àmà ìgbà àní gbà àwọ̀ àní gbà àwọ̀ àní gbà kẹta lọ́wọ́ mẹ́niyàn láti fi ṣe kíni láti fi ra ẹ̀mí ara rẹ̀ tó bá di yọ́tà sọ yìí gbogbo tó bá wùkẹ́ òní tó bá di ọ̀gbẹ́dà sí àmà kò sí tí ó bá yẹn gbogbo tí bẹ́sọ̀ kó ní papá lórí ẹ̀ ohun wá fi ṣe kíni ohun wá fi bọ́kùn iná lọ́rùn ara wọn lónìí kò sì ní ṣe ìdúrásí ọ̀gbìn àtìyàmọ̀ òun náà ní àyà ìsọ fún wa pé wà láyé ó sọ́tún mí ha àbù ìtọ́jú ọ̀gbìn àtìyàmọ̀ yìí yàní kò sí àrọ̀ kò tí yóò fi bọ́ra ẹni ní ọmọ iná tó wá jẹ́ ọ̀gbìn àtìyàmọ̀ àbí kí yóò ṣe látàyé ẹni tó bá ti kùnà látàyé tí ò bá ṣe tàbí Allah subhanahu wa ta'ala tí ó tẹ̀lé lànà Nabi sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ẹ̀ kò sí ìrànkà fún wájú ọ̀gbẹ̀dẹ̀ àti àmọ́ pé kí ní kàrà ní wàá gbàgbà so irú ayé yìí òun náà ní àwọn sùnmọ́ni wọ́n tààrà sọ pa nínú omi náà lọ láàrín ìpè ayéwà ní náà sọ́tẹ́ kó rọ̀pá kù ó ní mo pẹ́ ẹ̀yẹ ènìyàn ẹ páyà ọba tó dá yín wà ṣáwúyá ọmọ ńlá ẹ̀ sì wà nínú àwọn àdìyí kẹ wá páyà ọjọ́ kan o ọjọ́ tó jẹ́ pé a ní fún àbálẹ́sàn yàrá ní fún ọmọ fún àbálẹ́sàn yàrá tó bẹ̀rẹ̀ ti wá sí dáadáa yìí sí ẹwà fi ẹ̀sán bàbá ẹwà fún ní ẹ̀sán ọmọ rẹ̀ ẹ̀wà láàrín olóòdùn wàjá sí àwọn ìdí ìṣe ìyá kọ́dá ọmọ tábí gan olóò láǹfààní ọmọ tábí mọ̀ láǹfààní tí ó sì bàbá rẹ̀ bàbá ò láǹfààní ẹ̀ka tí ó sì fọ́mọ tí wà nínú ẹ̀sán mi bá ń fọ́mọ mi bẹ́ẹ̀ àbíbà tẹ́mi ti wá ṣe dáadáa ẹ̀yìn bọ́ọ̀mù bá ti ṣàìdá ẹmú gúnnú dáadáa tèmi àbíbà tí èmi ọmọ ti wá jẹ́ dáadáa bàbá àti bàtẹ jẹ́ ẹlẹ́bọ àbí tí ọba tẹ̀lé tàbí sọ̀rọ̀ àwọn àti ọ̀sọ̀lá èmi ó sábà ní wọ́n jọ fi dàrí yára ayà yìí kò sí kankan sí jẹ́ bẹ́ẹ̀ wọ́n jọ fi dàrí yára ó ká lù dáadáa tẹ́ bá ṣe wọ́n lè ní àwọn wà sábà àti òdòrò ìyá tó ń fi ìmá àlàáfíà bí i òdòrò ìyá tàbí òun náà ti kùlá àwọn tó wọn tí àwọn náà wá sí kíní táwọn náà wá tẹ̀lé àwọn tí wọ́n ti kọjá síwájú táwọn náà nígbàgbọ́ alhamdu abi ni mo yẹ so a fi àwọn ọmọ àwọn ọmọdé wọn a tún lè bàbá àwọn ọmọ ní ọ̀gbìn àti àmà ibi tí a bá tún àwọn tí wọ́n nígbàgbọ́ sí ibẹ̀ náà látò àwọn ọmọ táwọn náà tẹ̀lé wọn pẹ̀lú nígbàgbọ́ àmọ́ ọmọkọ́mọ tó bá ti wá wáyé lẹ́yìn àwọn yẹn dáadáa àwọn bàbá tí wọ́n bí àwọn bàbá rere ni òun wá wáyé lẹ́yìn wọn wọ́n wà káàkiri òun wáyé lẹ́yìn wọn kò rí ojú ọ̀nà táwọn bàbá rẹ̀ ní tí ó ṣe déédéé pẹ̀lú ojú ọ̀nà anábìsọ̀ wà wà lẹ́wọ̀sán pé àwọn bàbá wa ti parí iṣẹ́ fún wa tí wọ́n ní nàkà pé tó bá jẹ́ òkúta ìkìyàmà á bá a ṣe rí dáadáa láyé bá ṣe já èèyàn rẹ̀ tán fún alẹ́ ìfẹ́ láti àbí èmi wá jọ́ máa nẹ́bí àbí èmi wá jẹ́ pábí ànẹ́bí àbí èmi wá jẹ́ àwọn ànẹ́bí àbí èmi wá jọ ń kó ànẹ́bí eléyìí ni wàá gbà mí là tí ìwà ní ṣe tó yẹ kí n ṣe láyé kò sí eléyìí bẹ́ẹ̀ kankan. tòótọ́ iná ẹ̀sùn máa jẹ́ èèyàn rẹ gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ àwọn náà gbọdọ̀ gbìyànjú yìí náà tó pàṣẹ pé alẹ́ mi mọ̀ nípa alẹ́ ìsàlá ó tọrọ lọ́dọ̀ àwọn ó ní owó tí ó tọ́ lọ́dọ̀ ní dáadáa yìí àbá ti kí ni bá ń ṣe máa wà lọ́wọ́ lọ́wọ́ mi àwọn sùnà àwọn ọ̀dà wọn pé láyà dáàbò áàdì bọ̀ ni. ìgbà àdéhùn tí mo bọ́ ṣe yìí pé ó rí dáadáa tó bá jẹ́ òbí láti yàrá yìí tí mo ṣe pẹ̀lú fún àwọn ọ̀dọ́ màálẹ̀ yìí àmọ́ àwọn tó bá jẹ́ alábòsí nu wọn àdéhùn yóò lọ́dọ̀ wọn o. eléyìí kọ́ gbogbo àdéhùn yìí kò dé orí àwọn tí òun bá ti ṣe dáadáa o nínú ọmọ àwọn ọmọ àdébí Ibrahim tẹ́lẹ̀ Yorùbá ti wá ṣiṣẹ́ fún àdébí Ibrahim adébó kò sí wòlíì kan kí wàá rò pé nígbà tí ọmọ tó kú pé àwọn òbí làwọn tó bí mu àwọn bá la àwọn àwọn ẹni ọlọ́mi sòwò máa wá wà pálí káàkiri wò ní tẹ̀lé sí àdébí sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sẹ́lá ọwọ́ àwọn ti parí dẹ́kun àbámọ̀ tó wá wà tó kú ah, máa bídíà ìsáfimálẹ̀ tẹ́lá tí wọ́n mú ti ìsáfimálẹ̀ àwọn bàbá ńlá wọn ti kí ni wọ́n ti parí iṣẹ́ fún wa so eléyìí kò sí bíbá nílà nàbí sallallahu alaihi wasallam àwọn ọgbẹ́ ẹ̀kan tí kò pé á àdúgbẹ́ta bàbá ńlá rẹ̀ sí gbogbo tó bá yìí kó máa ṣe àárọ̀ yìí tábàlọ́ wọlé yìí nínú ìtàn àti nínú ilé ayé tá a ní á lé gbogbo ẹni tó bá ti gbé sí ipò báyìí kò sí irú ẹni bẹ́ẹ̀ yóò sì wà lò kò sí irú ẹni bẹ́ẹ̀ yóò sì rìn rìn kò sí wẹ́n bẹ́ẹ̀ yóò sì máa sọ̀rọ̀ sọ yóò máa sì ọ̀rọ̀ sọ ẹni tá a bá ti gbé sípò pé tọ́ adúlọ́ alátàwọn bá láàrẹ́ ṣe yìí tọ́ àmọ̀ owó máa dáadáa ni gbogbo tó bá ṣe gbogbo tó bá sọ àmọ̀ fílẹ̀ náà ni so ìwé lẹ́yìn ní ti báyìí tábàlùwà òjọba àmọ̀ àwọn àbújú rẹ̀ bẹ́ẹ̀ àwọn kan bẹ láwùjọ wa lónìí tó jẹ́ pé à ń fojú pé àwọn èèyàn fojú pé àwọn bàbá tó bí wọn wọ́n gbìyànjú láwùjọ àwọn èèyàn fojú ojú pé ababa tó bí wọn wọ́n gbìyànjú láti yọ àwọn èèyàn kó nínú wàhálà ababa tó bí wọn wọ́n gbìyànjú láti pa àwọn èèyàn padà ababa tó bí wọn wọ́n gbìyànjú láti jẹ́ kí ẹ̀kọ́ Islam kó yé àwọn èèyàn látara bẹ́ẹ̀ wọ́n wá kájú kò níbi àti tí gbogbo àwọn èèyàn ṣe àwọn tẹ́lifà àwọn tá a sọ yìí àti ẹ̀wọ̀n wa mọ lórí àlá wọn nìkan máa láàrin ọmọ ìyẹn láàrin àwọn tí wọ́n jọ bí wọn láàrin àwọn tí wọ́n rí pé àwọn tí wọ́n ti wọ́n lọ́dọ̀ bàbá àwọn àṣeyí ògbà lórí tí wọ́n ga má wọ́n wá gbé àṣe wọn yìí wọ́n wá gbé ìdẹ́kùnmọ́ni wọn yìí wọ́n wá gbé ìkọjá àlà wọn yìí wọ́n wá gbé ìkọjá gbogbo àwọn náà sọ yìí á ní wọ́n gbé lọ́dọ̀ àwọn sàbí àtẹ́rí wọ́n gbé lọ́dọ̀ àwọn tí wọ́n gbìyànjú nínú ẹ̀sìn tó jẹ́ pé gbogbo àwọn àti àtẹ́sọ̀ wá wà ní ọ̀sán bá a ṣe ń lò lónìí bá a ṣe ń rí lónìí tó wà lárọ̀wọ́ tó wá bá a ṣe ń rí gbogbo ẹ̀sìn níjọ́sìn tó rọ̀ lónìí àwọn wọ̀nyí ni wọ́n gbìyànjú náà fọkíníkà rẹ̀ sákọ̀ọ́lẹ̀ látàbá àwọn ìwádìí tó fọkíníkà rẹ̀ látara pàápàá ìgbà àmọ́ kan ipe á ah, ọmọ lágbájá ni á ah, àbújú àbá rẹ̀ ṣe ni àyẹ̀wò wá ń gbà ó wá ń yá yọkọ̀rá débi pé ni ó wá bá débi súnà nàbí sallallahu alaihi wasallam ó wá bá débi ẹ̀sìn Islam ó wá bá débi kó máa fi ẹnu àtẹ́ kó máa fi kan àwọn sàbí àtẹ́bí ó wá bá débi kó máa fi ẹnu òtó bẹ́ẹ̀ pẹ̀lú ìlànà ṣe má a máa ṣe gbìyànjú náà ni àwọn máa ṣe gbìyànjú àmọ́ gbìyànjú wọ̀ nípa gbìyànjú wọn má nítorí pé kíni àwọn ọ̀yẹ́ wọ́n ti ṣe àwọn sẹ́kàn tí ò ṣe é ṣe mọ́ láyé lónìí àwọn èyí kó àdéhùn jọ látara pé wọ́n gba wa lọ́dọ̀ àwọn èèyàn kan àwọn ò lè gba àdéhùn wa lọ́dọ̀ ìkẹta ẹ́ so ẹ tó kù tóun máa fẹ́ràn àkókò náà òun náà làwọn sàábì àlẹ́bí ní wọ́n sọ pé Imam Bukhari kèsì lágbáwá ẹ̀dìbà ṣé kèsì lágbáwá ti wá tó láti máa fi ẹnu àtẹ́kàyàn adépẹ́wọ̀ náà wá sí tó ń ṣe pẹ̀lú àwọn èèyàn máa gbọ́ torí wọ́n lè ṣe lágbáwá ẹ́ adépẹ́ bàbá rẹ̀ táwọn èèyàn ń wo ti ẹ̀ máa láọ lónìí gbogbo ìdáwọn èèyàn fi sáà bàbá rẹ̀ látara pé kí ni látara pé á ó ní mímọ̀ látara pé kìí látara pé ó gbọ́lápá ó sì pẹ̀lú àwọn lábáwá láwọn yẹn wá ń fún lápàdé pé á ah, ẹni yìí gbìyànjú mẹ́sì ajẹ́ pé ó yẹ ká fọ́ gbogbo àpẹẹlẹ̀ òun lára bàbá rẹ̀ náà nítorí pé òun lè sí lábáwá tó bá jẹ́ pé ìta fi ń wọn pé èèyàn dáadáa lọ́dọ̀ tiẹ̀ òun lọ́wọ́ yẹn ká tó lè gba wáàsí lọ́wọ́ ẹni tó bá ṣe wáàsí fún yàn ká gba ìmọ̀nà anábì sallallahu alaihi wasallam lọ́wọ́ yàn àfikẹ́ ń so a jẹ́ pé gbogbo àwọn tí ń bẹ láwùjọ wa lónìí gbogbo àwọn tí wọ́n gbìyànjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí wèé bá ti ṣe lágbáwá ní kílẹ̀ so tí àwọn náà bá wọlé yìí lọ́dọ̀ ìtọ̀hún náà òun náà orí kó takò lákàyè káwa nígbà tí lágbájẹ́

oníkó bá àjà ẹ̀yìn mọ́jọ gbà wájú rẹ̀ kọjá ìwọ wá ń sọ pé Imam Bukhari ní kó sekí ni oníkó pa ó wá ń sọ pé tí Imam Bukhari sọ ni pé bí ẹ bá ti lọ mọ́sáàtì nìyí kó máa múra ogun nu kó máa múra kó lọ lè já ta ló sọ eléyìí láyé nínú ẹ̀sìn gbólóhùn kọ́ tààlà nínú lógà inú lógà alárúbáwá gan ní òun lárúbáwá sọ fún ọ pé kọ́ tààlà tí wọ́n ń lò ó ní mọ́mù káàkiri máa àti ìdìwà gbà lẹ́bi ní òmètò alẹ́kọ́ àtìlà náà wọ́n pa mílẹ̀ tẹ́kí máa pa àwọn èèyàn ẹ̀dìbà àbúṣe alùmọ́kọ́tàlà ẹ̀dìbà àbúṣe alùmọ́kọ́tàlà yàrá ìtumọ̀ rẹ̀ máa ń jẹ́ kí ni alùmọ́ṣárùkà ẹjọ́ sí kí ni ẹjọ́ sí nǹkan òun ni kí n bá jà kájọ jà kájọ jà gun gbogbo àwọn eléyìí àwọn àṣìgbọ́ yìí ti ń bẹ nínú làákà ìlú ẹni tó jẹ́ pé ayọ̀ ayọ̀ ayọ̀kọ̀rá á ah, ọmọ àfá wa ni ọmọ àfá wa ni ayọ̀kọ̀lá yìí ó tún wá tẹ́kí ni ó tún wá bà jẹ́ débi pé ajá rẹ̀ wá ń síwí kò tún wá mojú ná ẹ́ tí ajá rẹ̀ tájá rẹ̀ níbẹ̀ bá ń síwí tí ò bá kọjá ọ̀dọ̀ àwọn tí wọ́n ń jó yọ ayọ̀kọ̀lá ó dà tó bá ń fa àwọn mú nínú wọn tó ń kà wọn kó tó ń bú wọn láwọn ni wọ́n kọ́ ìbáwọn àwọn tó ipá àwọn náà kó hadith wá fún wa àwọn náà kó hadith jọ fún wa alimá Bukhari rahimahullah àbíkó tó wá bá débi Abu Hurairah ó ma wá sọ wípé Abu Hurairah tẹ rí wọn bóò ló ṣe lùgbésí ayé ẹ̀ tó wá kó àdúrà bíbí yẹn jọ ó wá gbé mathematics lé ọ̀rọ̀ ẹ̀sìn ṣé ìlàkà ìlànà wa bí sẹ́sìn ni ìpè ya tọ́ba ìpè mọ́ bùkárí látẹ̀wá lólórí ọdún báyìí láyé kí wọ́n ń gba iye àdéhùn báyìí wá kò rọrùn fún láti gba gbogbo yàrá tó gbà wá ẹ̀wò làákàyè kí ẹ̀ máa wá gbé làákàyè kó máa fi sírò ọ̀rọ̀ ẹ̀sìn sírò ẹni bẹ́ẹ̀ gbàgbé ni ike anabi sallallahu alayhi wa sallam gbogbo ọ̀rọ̀ tánàbí bá sọ hadith ni gbogbo iṣẹ́ tánàbí bá ṣe hadith ni gbogbo tánàbí bá bá táwọn èèyàn ṣe táwọn sàábà ń ṣe tí ò bá ṣe wọn lọ́wọ́ rẹ̀ pé nǹkan yóò dá hadith ni ẹ wá wo yọ tó jáde lẹ́nu anabi lóòjọ́ ẹ wo iṣẹ́ tánàbí ó ṣe lóòjọ́ táwọn sàábà wá ń wọlé ìkàlẹ̀ láwọn sọ pé lásìkò wa ìsìn làwọn kọ́ wa dé tí wọ́n wà á mọ̀ ní àbúrò rẹ̀ rọ́ ọ̀pọ̀ àlọ́mà nàbí sallallahu á ah, àwọn sàábé jìnà sírùn kaba yìí àwọn sàábé bẹ̀rù Allah subhanahu wa ta'ala wọ́n sì mọ ewu tí ń bẹ́ẹ̀ bí kéèyàn parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam kó jẹ́ dẹ́rù ẹ̀wù láíláí kò sì sí bẹ́ẹ̀ tó ẹni tá a bá wá rí tí wọ́n ń gbé irú ẹsẹ̀ báyìí tó yẹ pé tó fẹ́ máa ṣe òun náà ni kó máa ṣe kíni kó máa jẹ́ wọ́n ní àsọ́pọ̀ ìkótó bí bàdá ìdàbìlà òun náà ní tíra tó lálàáfíà lẹ́yìn àṣùhàn tí ó wá ní tíra sọ̀rí Bukhari ẹ̀dìbà oríṣi tó wá gbà pé òun ní kíni òun náà ní àkọ́ ìkótó pé òun ní àṣìṣẹ́pọ̀ méjì nínú tíra lẹ́yìn Quran téèyàn bá ti gbìyànjú láti wó sọ̀rí Bukhari kí wá ní àwọn tíra tó kù sí òun náà láti mọ̀ pé irú láti lè kíni láti fi da ẹ̀sìn rú Sahih Bukhari tá a bá jòkó láti onídọ̀la ká máa sọ kíni tí ń bẹ nínú Sahih Bukhari nínú àwọn àdáyá ká máa sọ nínú tí ń bẹ pẹ̀lú Imam Bukhari nínú Imam ṣe lò gbèsè ayé báwo yẹn ṣe kọ́ tó bá lọ lè ka sí ẹrù Alamin kọlọ̀wò báwọn àbá ìṣe gbé ìgbésí ayé wọn kọlọ̀wò mọ́ sí ìrìn àjò mímọ́ kọlọ̀wò bí wọ́n ṣe kẹ́kọ̀ọ́ láti kékeré irú ẹni yóò mọ̀ pé kí ni yóò wọ́n pé ah, àwọn èyí wọ́n gbìyànjú àti bí ìbá ṣe bẹ́ẹ̀ ni irú ẹni báyìí gan yóò fẹ́ tapà nábì gan ipe bóòlà nábì ṣe bóòlà nábì ṣe gbọ́ Qur'an ẹtì bá rẹ̀ so a sì sí ìdímọ̀kànbalẹ̀ náà gbogbo nípa àbá débẹ̀ ibi ànábì tí ó jẹ́ pé kò má kọ kò má kà níbo ló ti wá rí Qur'an bí làákà ìrẹ́ bá ṣe dédé bẹ́ẹ̀ ẹtì bá rẹ̀ sí ẹtì tí takò hadith ànábì bí làákà ìrẹ́ bá ṣe dédé bẹ́ẹ̀ báwo ni jẹun rẹ̀ bá jẹun dédé bẹ́ẹ̀ tó bá jẹun débẹ̀ yóò padà bá dé Qur'an náà rẹ̀ bá wò nítorí pé àwọn mùsẹ̀ṣẹ̀kùn àwọn tí ń gba ọ̀rẹ́ lọ́dọ̀ wọn tó bá wọn kan bẹ tó yẹ pé tíra àwọn nílò lè kà tó gbogbo ayé sì ti mà wọ́n nípa àwọn yìí ọ̀tá ẹ̀sìn ni wọ́n fẹ́ takọ̀ ẹ̀sìn ni àwọn ìbọn wà lọ lè mú tíra àwọn àwọn orientalist àwọn mùsùlùmí àwọn ìbọn wà lọ lè ka tíra àwọn kò wá ní takọ̀ tíra kò lójú sí ìkòkò ní takọ̀ tíra àmọ́ yóò ni wọ́n ti ronú ẹ̀ kalẹ̀ tí wọ́n kọ́ kalẹ̀ ìwọ wá ń gbé ìrònú wọn ẹ̀ jáde láti lè kíni láti fi takò ẹ̀sìn islam ó wá ń pàtó máa pé ìwọ ni ìwọ ń tún islam ṣe ìwọ ni ìwọ ń tún nǹkan táwọn èèyàn bàjẹ́ sí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni àtàlárí nínú mùsùlùmí tẹ́lẹ̀ rẹ̀ ní nínú islam ó wá máa sọ pé ìjábò sínú ẹ̀sìn tálárí rí tálárí nínú mùsùlùmí tí ó sọ pé ká dárùgbà sí pé ìyá òbí ká dárùgbà sí kárí mi ni ẹ̀jẹ̀ bá ń sọ tó bá ti dárùgbà sí nìsí ajẹ́kùn ṣe kárí mi nu òbí àwọn ẹ̀gbẹ́ ah, èmi ní tẹ̀lé súnà lẹ́yìn èsì náà máa fa ọgbà rẹ̀ tààlà ni tó gbọ́ yé bẹ́ẹ̀ ní nínú mùsùlùmí ipé tí sòkòtò wá dé kókó sẹ́ẹ̀ pé kárí ni a sọ báwọn èèyàn pé apáyà lọ́sùn láti wọ́ta ara ni nítorí náà máa fi sòkòtò rẹ̀ wọlé ẹ̀rí pé nínú tá sàlàyé fún wa ní ọ̀nà tí ètà ni máa gbà wọlé sí ẹ̀la inú ọ̀nà wọn ẹ̀sìn bá wọn sì ṣe tá hasana ó wá rí ní pé nǹkan tó ń ṣe kàló dáa ni ó dáa nínú wọlé sí ẹni bá ń pè ní kárí mi níṣe iṣẹ́ ọkàn ni ẹgbẹ́ tí máa ṣe kárí mi ìbí inú ọkàn rẹ̀ ló wà Allah subhanahu wa ta'ala ló nàbí tó anábì wá ní àkùlé ha anábì ní fi irungba rẹ̀ lẹ̀ yá fi irungba rẹ̀ má fọwọ́ kan rárá jésù ṣàwárí ó ní irun mú rẹ̀ máa rẹ̀ lẹ̀ so eléyìí ti àti anábì ní àwa ní ṣe tó tẹ̀ láti anábì sọ̀rọ̀ àwọn àrẹ̀ tí bá ṣẹ̀mú rẹ̀ kí wọ́n wọ́n wá ló fẹ́ sáfù kárí mi ó wá fi apá àti àdébí sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sẹ́lẹ̀ ẹni tí ṣètánì ṣe nínú ṣètánì ti jẹ gàba lórí làákà ìwé ẹni bẹ́ẹ̀ kéwàá lẹni tó pe àyè lágbàpá ní gbogbo òlu tí wọ́n rí àyè níbi pé ah, kò ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ kankan náà ìjà àbíkẹ́ mi lọ̀rí àwa wo ìjàgbọ̀n rẹ àwa rí gàgà ẹnu gbà kámẹ́ kí èsì pé àwọn sùhánù wọ́n tàá lámà ọmọ kò gún ọ kó wá máa yọ bí èyí ti àwọn tó wá fẹ́ jọ yí àwọn jọ ànábì ẹ̀dàkùn ta ló wá fẹ́ jọ oníṣìí ẹ́ ò fẹ́ jọ àwọn alùsùn náà nítorí pé wọ́n ní irun gbà àwọn alùsùn náà yìí àwọn abẹ́ lọ́wọ́ pé ta làwọn jọ àwọn ẹ̀dà ànábì so kí wá lọ́ọ̀ rẹ padà já sí òun ò fẹ́ jọ ànábì ò fẹ́ jọ àwọn alùsùn náà ó wá ní lọ́wọ́ dáàbò tó yẹ kó gbálẹ̀ dáadáa yá kó ṣòkòtò tá ní gbálẹ̀ tẹ́yìn rí tẹ́ẹ̀rí jẹ́ kìtì wọn máa gbálẹ̀ àwọn àdùsùn náà ní ànábì ni ìsìn bẹ̀lá kọ́ọ̀lẹ̀ pé ànábì ni kí ṣòkòtò yóò máa gbálẹ̀ ẹ̀ tó bá bèèrè ni àwọn sọ fún ọ pé bí wọn náà ṣe rá ànábì tó rí ibi tí wọ́n ti rí wákàtí máa mú tó ń kíhun ibi tí wọ́n ti rí pé kó kí mẹ́rin ní zúrì ibi tí wọ́n ti rí pé tó bá di jọ kí máa má kí zúrì méjì ní kó kí lọ sọ fún wa nínú inú kùrán látòkèdélẹ̀ káàkùn alátòkèdélẹ̀ ìgbòlówà ní kùrán tó bá di jọ kí máa má kí zúrì ìgbòlówà ní kùrán pé tó bá di jọ kí máa má kí zúrì kó ìbọ̀lọ́wà náà kùránì pé kó tó kìtìmá ó kọ́kọ́ ṣe tútùmá ó wà kọ́ jòkó ó tún ìdí oríṣẹ́ tútùmá ẹlẹ́ẹ̀kejì ó tẹ̀ wá kíráka méjì lọ́mú fún wa wá nínú àkùránì wọn ikú bá ní òní sallallahu alaihi wasallam tòtò bá ní bó láti ní pẹ́sùn kòtà nẹ́bí sábà láyé náà tó tó lè kalẹ̀ ẹ̀ àwọn ló bèèrè lọ́wọ́ ní pé tó bá nẹ́bí láyé tó fi kí wọn nígbà sáà gbàtọ́ ti bá nàbì láyé má ẹ̀kọ́ ti bá nàbì láyé gbogbo tó bá lẹ́gbẹ́ sùn àti sọ̀lá àti sọ̀lá gbogbo ẹgbẹ́ ọlọ́dún lápá wọn náà sì má má kí láká mẹ́rin ní lórí ìtàró láká ilẹ̀ pé tẹ́mi gbọ́ yé mi wọn nínú Quran òun náà ní pé kéwọ́ kà dúró ẹ́ ó kà ó lè gbọ́rùn rẹ yé lérí pé kó kàmá ṣe project pé ìdí jẹ́ òun láti pé kàmá ṣe project àbíkò kàwọ́ ní mọ́tà sí kò kàrún kù kó bẹ̀rẹ̀ kalẹ̀ tí ó wà ní sẹ́lẹ̀ ní tí ó wà ní kò sí sínú bóòlù sínú àwọn ìṣòro àwọn ìṣòro àti jẹ́ àfẹ́ tí ò bá ní jẹ́ mùsùlùmí lókù so àwúrò àwọn tó bá wá wà báyìí tó yẹ pé kí ni tó yẹ pé wọ́n ń tako Islam pẹ̀lú ẹ̀tì ànábì sallallahu alaihi wasallam wọ́n ń tako lànà nẹ́bí tó pé láwùjọ náà àwọn náà làwọn ẹni wọ́n ń gbé ìrìnàjò bí àwọn onímímà àwọn náà ni àwọn àwùjọ wá ní bí ẹni tá a lè máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ fa inna lillahi wa inna ilaihi raji'un ó yẹ kéèyàn owó pé á ah, ìjọ ti wá dojúrú bẹ́ẹ̀ bá jáde lónìí tó jẹ́ pé tó bá ti wá sọ jáde lẹ́nu òun láàmà wá kàkọ́rọ̀ kọ́lá tó jẹ́ pé tukutu ní tu jáde lẹ́nu àmọ̀ wá hó àmọ̀ wá pariwo ẹ̀sìn báwọn ní sí ìgbà tó jẹ́ pé kíni ìyànìkalẹ̀ àti àrùn bí ìgbà tó yẹ pé ẹranko ni wá ìgbà tí ò tẹ̀ sí láká ìlérí wa rárá èèyàn wó sunsun èèyàn ń takò ànábì sallallahu alaihi wasallam kéèyàn máa wá sọ pé mọ́ bùkárí gba àdìdì wá ó ní ànábì máa báyàwó rẹ̀ lópọ̀ pé nígbà tí ìyàwó bá ń sáré lọ́wọ́ àti yáyà lọ́wọ́ á tó nípa àtẹ́sìn ní sá àtẹ́sìn ó ní ẹ̀jẹ̀ ẹ̀yà tó gómìnrin ìyá ni ẹ má bá lè sọ ẹwà ìgbọ́lágbáláyé al-mubashara kéyàn jọ pẹ̀lú obìnrin Ànábì sallallahu alaihi wasallam wá túnmà al fún wa ó sọ pé isna'u kulla shay'in illa anábì ní gbogbo nǹkan lẹ́lẹ̀ báyàwó yín ṣe nígbàtí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àyàfi àjọṣepọ̀ kí ẹjọ́ kí nǹkan ọkùnrin ó wọnú nǹkan obìnrin nìkan lè rí bára ṣe anábì sọ ókè àríwá mọ́n bùkárí náà sọ ó sàrà ilé ìgbà sọ̀rọ̀ àdìsí kéèyàn wá fẹ́ máa wá tí ọ̀mọ́ ìbòrò látara ìlágbọ́ yẹ́sì tèèyàn látara fíyàn ti ní tinú ẹ̀ tó bẹ́ẹ̀ sí tẹ́lẹ̀ kó máa wá tí ìrànmọ́ Imam Bukhari pé Imam bí yẹn bá parọ́ mẹ́rin tí ń bẹ láyé ṣèbí ojúmọ́ ta àlòlé bá àlàfẹ́ túbá ẹ̀ẹ́n bí yẹn bá parọ́ mẹ́rin tí ń bẹ lókè pẹ̀ bí làkà yẹn bá padà wálẹ̀ tán bára bí a bá sọ́ka sí ẹ̀ lára bá bá pè làkà tó bá wálẹ̀ tán wà lọ́lẹ̀ bá lápá yẹn ah lágbájá mo parọ́ báyìí wọ̀ nígbà tí làkà yẹn bá wá sọ̀ka rẹ̀ tán nísìnyí ìbò ló ti rí mọ́ Buhari mọ̀lẹ́gbẹ̀rún gbogbo àwọn sàhábà tó dìgbẹ́ máa lẹ́rù gbogbo àwọn bá súnà tán gbìyànjú lẹ́yẹ̀sì ànábì sallallahu alaihi wasallam ẹ̀ ń gbọ́lọ́ títẹ́ rí wọn má tóbi tóbi tọrọ àforíjì lọ́dọ̀ wọn tó sì mọ̀ pé kò sáforíjì fún ẹni tí ẹni tá a bá sì ò bá tún bá fún tó bá tó bá sí àforíjì fún so irú ẹni báwọn ní sí báyìí tí wọ́n ń wà ọjọ́ tó jẹ́ pé ẹ̀mí kan ò ní rọ ẹ̀mí kan lọ́rọ̀ bàbá rẹ̀ ò lè rọ ọ̀rọ̀ tó bá jọ gbé dàgbé àmà bàbá rẹ̀ ó gbé tiẹ̀ wọ́n ó gbé tiẹ̀ ni ṣe rẹ̀ ni so àwọn àlà ń fojú bẹ́ẹ̀ wò láyé òun náà láfi báyé jẹ́ lónìí òun náà lànàbí sallallahu alaihi wasallam ti kìlọ̀ fún atánàbí òfẹ́ pàtàkì bẹ̀láyé anábí òfẹ́ ògbórùn kọ́wàá pàtàkì bẹ̀láyé anábì ni ẹ má yìnbí láyé ìgboro ẹ má gbẹmí gẹ ẹ má gbẹmí gan ẹsìn kòkó báwọn bàní sọ àwọn nàṣàrà àwọn kírísítẹ́nì bá ṣe yí anábì yìí sára ìgboro láwọn yìí náà ni òun náà wọn bá débi pé wọn fi pe lọmọ lọ òun náà wọn bá débi pé wọn lòun lọlọ òun náà wọn bá débi wọn pè ní mẹ́ta lọ́kàn gbogbo orú àwọn kọba yìí àyìnbóró ní máa bá èdè bẹ́ẹ̀ anábì ní ká pé ọmọ ẹlòmí ò tún wá máa tán yóò ní kọ́dà ó nímọ̀ ju bàbá rẹ̀ lọ ẹ àjẹmọ́ tó ti rí tiẹ̀ yìí tí ẹ ju ti bàbá rẹ̀ lọ ẹtì bá mi sí ájì ha lórí ju hàrà tá a bá ń wá ẹni tó jẹ́ àtọ́yà aláìmọ̀tẹ́jù láyé òwúrọ̀ ẹ̀ká fi tẹ́lẹ̀ wọn táwọn wá ṣe gíní irú ẹni báwọn táwọn bá ń sọ pé ó tún nímọ̀ ju bàbá rẹ̀ lọ ajẹ́ pé àsọ pé bàbá rẹ̀ gan ní síláì àìmọ̀tán ti bàbá rẹ̀ gan ó tún wà mọ̀lọ́kà bùkìtì ẹ̀ lọ so irú eléyìí ní ti báyìí ẹni tí máa ń wúrú wà báyìí tí ń takò ẹ̀sìn báyìí irú ẹni báwọn ajẹ́ pé kò báyà ọjọ́ kan ọjọ́ kan tó jẹ́ pé láàrẹ̀dì nọ́sùn àdáṣì ọjọ́ tó pé ẹ̀mí kan ò lè ṣe kíni ẹ̀mí kan ò lè ṣàǹfààní bẹ́ẹ̀mí kankan ẹ̀mí kan ò lè wọ ẹ̀mí kankan lọ́rọ̀ wà láyé ìbálò mílẹ̀ àṣùfà kọ́dà kò sí àní gba ìpẹ́ lọ́wọ́ ẹ̀mí kankan wà láyé òkàdù mílẹ̀ àjù kọ́dà àní ni nígbà tí mo bá nǹkan orí nǹkan jẹ́ tán ọwá ní ó dáa kó má lè bá ṣe kíni kó má lè bá bínú ọyá gbà mí padà gbélé ìkó obìnrin ọkùnrin tí mo bàjẹ́

àwọn tẹ́ ẹrù láyé tẹ́ ẹrù pé wọ́n láǹfààní kankan tí ó sì fún yín àwọn tẹ́ ẹrù pé tó bá jẹ́ òpin dàrí kìámà àwọn ni wọ́n gbà yín lẹ̀ àwọn tẹ́ ẹrù pé tó bá jẹ́ òpin dàrí kìámà àwọn wọ̀nyí àwọn ni wọ́n sì pẹ́ tó bá jẹ́ òpin dàrí kìámà ẹ pè wọ́n lónìí ẹni kó jáde wá tó bá jẹ́ òpin dàrí kìámà ọ̀sẹ̀ tí ó lè wá mọ́ Allah subhanahu wa ta'ala ni lima lil mulku yawm Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ òpin dàrí kìámà yóò máa wá bí gbogbo ẹ̀dá nígbà tí gbogbo ẹ̀dá lima lil mulku yawm ta lẹni tó ní ìkápá lónìí tààlẹ́ni kápá gbogbo nǹkan lónìí ó dàrú láyé ẹ̀yìn èmi lọ́ba bí èmi lọ́ba alágbájá èmi lọ́ba àlùkan èmi lọ́ba abínìkan ó kálukú náà ń pera wọn lọ́ba ni ẹlòmíràn tí wọ́n bí tí wọ́n sọ lóko ọba òun náà ló ń jó lóko ọba àmọ́ gbogbo tẹ́ ẹ̀ bá lè ní kápá láyé lónìí ká ah, èmi ni mo ń darí bí èmi mo ń darí bí àbí èmi ni mo ń darí gbogbo ayé láti wàá rẹ́nìkan tí ń ṣe bẹ́ẹ̀ pé èmi ni darí gbogbo ayé tó bá di bí ọ̀gbìn dàrí kìá mọ́ kẹ́kẹ́ lima ní mulkul yawm tí Allah subhanahu wa ta'ala bá bèèrè pé ta ló ní kápá ọjọ́ òní gbogbo ẹ̀dá lọ́hún lójọ́ náà èsì tí ó jáde náà ni pé lillahi al-wahid al Allah subhanahu wa ta'ala ọba kan ṣoṣo ọba tí ọba kàyàkàyà ọba tó jẹ́ pé kí ni ọba tí máa jẹ nípa ọba tí máa ṣe tó wù lérí ẹrú òun nìkan lónìí kápá ọjọ́ yẹn tó bá jẹ́ ọ̀gbẹ̀dẹ̀ àgbẹ̀yàmù so ọjọ́ yìí àkùwá sẹ́nì kankan tí ó rẹ̀ yẹn sí òun wọ́n ẹgbẹ́ nìkan ti ní lọ́kàn ipe a ah, ọmọ ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run ẹ̀ kò lè má níbẹ̀ ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run tó bá di pé tó bá jẹ́ òkúta àti àmà ẹnìkan bẹ tó gbà wọn là a ah, ẹ̀jẹ̀ àwọn wòlíì kọ́nà ẹ̀jẹ̀ ànábì wàláhì ẹ̀jẹ̀ ànábì ọlọ́run tí ẹ̀jẹ̀ ànábì ọlọ́run bá ti rìn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ lẹ́gbẹ̀ẹ́ náà yóò jábọ́ sílẹ̀ ọmọ ànábì ló àlẹ́ ìsàlám sílẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ni ẹ̀sìn bá ànábì ló wò bí ànábì ló wà sí ọmọ rẹ̀ bí ó ní ó ní ọmọ mi ara ilé mi náà ni wà inna wa'adaka al-haqq àdéhùn tí Allah subhanahu wa ta'ala ti ṣe òdodo ní kí náà tí Allah subhanahu wa ta'ala ṣe òun náà ni pé kò sẹ́ni tí ó là lónìí àbẹ́ tó bá wọ́n lọ́kọ̀ ojú omi pẹ̀lú rẹ̀ àwọn nìkan ni mẹ̀mẹ́ ní ọmọ yìí wá kọ́ ọmọ ànábì ọlọ́run ó wá kọ́ ọlọ́run ní wọ́n ojú omi ó ní ẹ̀ka ta ayé ó ní tó bá di pé omi wá kó lágbára dé nìkan dé òun padà lọ orí òkè ńláńlá ìṣòkè tó ga jì í pé òkè yìí àásùmù ní ìgbàgbà òkè yìí ni ó sọ mi kó níbi omi omi kò sí omi ó sì kú tó olómi ọba kú tó tí omi wá ru òkè yìí ànábì ọlọ́run tó jẹ́ bàbá rẹ̀ wá sọ fún pé láàásì màlìyà ọmọ min amrillah kò sẹ́ni kankan tí ó sì kí ni tó lè gba ẹ̀là lónìí kú níbi ìyá Allah subhanahu wa ta'ala bí àṣẹ rẹ̀ tó kí wá ló ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ìṣe wá ń ṣẹlẹ̀ níbi pé títí tó lẹ́wọ́ kí ni wàhálà bẹ́ẹ̀ ìnáhùn màlìmọ́wò ibi odò odò tí ń ṣe gbùrùgbùrù báyìí olóòpàdà wá sí kí ni olóòpàdà wá kọjá àtẹ́kẹ́ lọ́wọ́ àtọ́mọ̀ èyí tí ó padà wá ní bá sọ̀rọ̀ wọn tó bá jẹ́ tó sí kí ni ó padà wá pàánù ọmọ yìí sì wá sí ọ̀gbìn àlùkè àmà ṣé òun náà wá dé tí ó wá yẹ padà pé ẹ̀ màmí ni ẹ̀ máa nábì nù bàbá mi ni ànábì nù ló bí mi ẹ̀ máa nábì nù bàbá mi ni náà dàbí tí ẹ̀ bàbá mi ni tí ẹ̀ bàbá mi ń bẹ lára olùlà azmi mina rusul látara bẹ́ẹ̀ èmi náà wà nínú àwọn tí ó wà jẹ́ náà lónìí ọmọ yìí ò lè yan máa dábẹ́ ìgbàlódé òkè so tí ọba ti wá rí bẹ́ẹ̀ pàtàkì pàtàkì ọlọ́run tí ọba ti rí bẹ́ẹ̀ fáwọn ọmọ àtẹ́bí ọlọ́run tí ó gbé àtẹ́bí sọ̀rọ̀ àwọn ọ̀sọ́lá tó fún ara pé kò lè rí bẹ́ẹ̀ o kẹ mọ́ rò pé nígbà ayé àtẹ́bí nù gbà lórí báwọn tó bá darí ẹni bá lọ́sìn ọmọ Muhammad láàrúgbìn àti iná wà ní ṣẹ́yà kò sí ilé ọlọ́run náà lọ́sìn láti ọ̀dà alẹ́ èyí ní ìtọ́ta àwọn ẹ̀dá tó fẹ́ sí fún ọ àbí kí wọn náà ṣe kí ni kí wọn náà kó la ẹ̀mí ara rẹ wọn náà gbìyànjú kó gba ẹ̀mí ara rẹ pẹ̀lú pé kí ni kó tẹ̀lé Islam walhamdulillah àwọn ọmọ náà ṣe kí ni wọ́n sì tẹ̀lé alẹ́ rẹ. eléyìí túmọ̀ fún wa pé ọmọ tí ò bá

bẹ́ẹ̀ mi bá sọ ìsọkúsọ lẹ́nu gbọ́ sì dìde àti màkúnlé ó sọ ọ̀gá ah, tó sọ yóò dáa sí máa rẹ̀ máa a lórí mo bí ẹni kan jọ́ka nígbà tí ọ̀dà tá ń sọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó lànà bí isa ò ní wáyé ó lànà bí isa ó ní kí ni wàá sí láyé ó ló ti kó sí rẹ̀ kí ẹ̀ Quran kí àná bí isa kò wáyé ìwọ wá ní kí yóò pé ó ti kó sí fúnà nù kí wá ní ẹ̀rí rẹ̀ lórí pé kò ní wáyé ẹ̀dá láka ìdílé tí ṣètánì fi wá fún sẹ́gbà sọ fún wa pé ṣètánì ọmọ ṣe kíni yóò máa mú mẹ́sí yóò máa mú wá àyíwá fún yàn ẹ̀tí bá rí sí láti lè bá ṣe kíni láti lè bá máa ṣe fàáfà pẹ̀lú òdodo inú wá yìí ṣètánì wá mú wá fóun òun náà ní pé kíni kí làbẹ́ fi ṣe wá sí láyé mọ́ ṣe mo ṣe kú mo ti kú oṣù náà inú tó tún láka ìdílé tó fi wá fún ilé lánàá ní sábà wá wáyé ẹ àti lánàá ní làbẹ́ mi ìgbẹ̀yìn kó látọ̀ àti pẹ̀lú ilé ọ̀rọ̀ tó sí ẹ̀tí bá rí sí ọ̀rọ̀ tó sínkù tó pé ẹlá ọmọdé ọmọdé tó sẹ́ẹ̀bẹ̀rẹ̀ pé wọ́n yẹn bí ẹ̀ yóò sàlàyé rẹ̀ fún kí là náà bí sọ wà sí láyé tí wọ́n kà hadith àbí sọlá wà ní sọlá mu tí kò ka Kùránì agbára sọ pé wà ní àwọn ní àrẹ kìtà ilá làyómìnà nàbí làyómìnà nàbí kọ́dà mọ́tò ó ní kò sí ẹnìkan nínú àwọn àrẹ kìtà nínú àwọn kírísẹ́nì àwọn àtàwọn yorùbá àyàfi kó padà gba ànábì Ìsá gbọ́ síwájú kí ànábì Ìsá tó wú ìtàbí Ìsá bá padà wáyé àwọn tí wọ́n jẹ́ àwọn kristian láyé tọ́másẹ́kù láyé gbà wọn àwọn tó jẹ́ àwọn jù tọ́másẹ́kù láyé gbà wọn táwọn Ìsá bá wá dé ẹ̀ ń táyé wọn tán mú ojú ojú wá kóra wọn ẹ̀ ń tójú rin jù báyìí wípé tọ̀ èmi ànábì Ìsá náà ni yóò tẹ́ǹpé lọ́mọ ọlọ́run èmi sọmọ ọlọ́run ẹrù ẹ̀mí èmi ànábì Ìsá náà yóò tẹ́ǹpé lọ́mọ ọlọ́run èmi èsì mẹ́ta lọ́sọ̀rọ̀ ẹ̀ ọ̀sán náà ni mí alẹ́bí musa alẹ́bí isa ni mí òjíṣẹ́ ni mí àná àdúrà ni wọ́n sọ òru òjíṣẹ́ ni mí ẹwú ẹ̀rọ subhanahu wa ta'ala ni mí látàrí ẹ̀rọ subhanahu wa ta'ala ni gbogbo àtúwà lẹ́yìn gbà ó padà gbàgbọ́ torí pé wọ́n ti rí kiri sáré ẹ̀wù israẹli kiri ara táwọn ẹni sọ wà sí láyé torí kan lè mí tí kò láti sí kò wá sí kàkàlá yé nù lẹ́yìn tí ń bèèrè pé kí ni wà sí láyé ara tó ní wà sí láyé nù àbí àbí ìdìbò tó lálàáfíà buhari ló fún gbà tó gbé fún wa ni ipe àìmọ̀kan yóò máa sọ pé kí èèyàn máa sọ wù kaba àwọn tí wọ́n máa ń sọ eléyìí tí wọ́n ní wá àjọ ọkà báyìí ẹni bá rẹ̀ sí àwọn kan ní tó yẹ kó wọ́n jìnà sí Islam pé wọ́n lájọ ọkà ẹ̀rọ àbìsọ̀ so níbi báyìí kò ń tẹ̀lé àwọn ẹ̀yà lọ yẹ́dẹ́ àwọn míì náà bẹ̀rẹ̀ náà tó yẹ pé wo gbà pé kí ni wo gbà yí pé ànábì Ìsá ò tí kú wọn ló ti kú wọn lè sí láyé má so eléyìí ti báyìí èwo láwàá mú nú ẹ̀ sí ìtànàbí wí ni tí a rí pé ìtànàbí sọ yìí ó gbé Kùránì lẹ́yìn tóun láàmú ni àbí òrí àwọn kan táwọn náà ló wé á ìgbé kí ni wàá sí láyé ìgbà tẹ̀lé owó àwọn kan báyìí ó yẹ ká ti kí ni ká wo bí máa mú ọ̀rọ̀ ẹ̀sìn wa ká wo ẹ̀ táwọn atẹ́tí gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yìn ọmọ lágbájá ní ọmọ làkàtìkè ní àdíjẹrẹ ìbánú rẹ̀ sí ẹ̀dùnà rẹ̀ sí olódúlá ní ìdímẹ́sì kí ni àwọn subhanahu wa ta'ala wí kí ni ànábi wí kí ni àwọn sàhábà sọ òun làwọn ní ìdímẹ́sì o ẹ̀ lágbájá ló sọ ẹ pa ọkọ̀ kálukú rẹ̀ kò lára tó bá sọ ẹ wá gbọ́rọ̀ rẹ̀ jáde tàbí òdodo ẹ wọ́n ní tí wọ́n gbà pé àdébí ìta àdébí ìta kò ní wáyé mọ́ ó ní àmùsùlùmí ìwòye wà nígbà padà bí sóde wáyé ó ní tani ó jẹ́ mùsùlùmí tí wà ló gbà padà bí sóde padà wáyé wọ́n ní àfáàní lágbájá òun wà ní òde wáyé ó ní àtó fi tí ara rẹ̀ kó báyìí ní gbogbo ní sẹ́ndì sí ọ mo wá sẹ́ndì ọdún òbí tó ti sọ ọ̀rọ̀ bí ká àgbá wọ́n bá kúmilé sí lónìí lọ́dún lókù tí bá kúmilé sí lónìí tá a rẹ̀ báyìí lókù tó bá send sẹ́ndì reply sórí Facebook ní omi sẹ́ndì ẹ̀ sí láti bí ọdún kan méjì send lórí kò sọ nípa rẹ̀ mọ́ irú ẹ̀ náà mo tún bí ẹnìkan náà tó náà sọ pé ah kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún òkú tẹ̀ fún èkó mi nígbà tí mo pè rẹ̀ nígbà tó gbọ́ báyìí dán ẹ̀ gbọ́ kí lè sì tó jáde lẹ́nu rẹ̀ ó ní ah, ah sáàbù ìlànà ti wá sí báyìí ah kò ti wá sí báyìí ó tán ẹni bá lọ sí ó ká ara pé ó sì wá lọ sọ lọ́rọ̀ báyìí ó tán kò sí kò jù báwọn lọ so gbogbo àwọn ọ̀gá báyìí wà láàyè ìgbà tó yẹ ká ti kí ni ká máa ká fẹ̀rọ Allah subhanahu wa ta'ala bí ọ̀rẹ́ sí wa gbogbo èèyàn ló lè sọ̀rọ̀ ká sọ pé àìsí ah, ó sọ ìyá dá padà sọ àbẹ́ kó kà rẹ lẹ̀ Allah ìgbìyàn ló lè sọ àyàmàdàmì sọ̀rọ̀ àwọn ẹ̀sọ́ ìmọ̀ mọ́nà máa ní kó lóyún ó sọ̀rọ̀ láti wó pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo èèyàn yẹn yára ìgbà ọwọ́ rẹ̀ tó bá ń wá gbogbo èèyàn náà ló sì illa sahibu hadha mímbà àyàfi ẹni tó ní mímbà nígbà tó gbà tó náwó sí mọ́mọ́ ní mímbà nígbà tó wà gbà fúlàní ní ìkànnì tó wà mọ́mọ́ ní kí náà sí mọ́mọ́ ní kí a sọ̀rọ̀ nígbà míì mọ́mọ́ ṣáàbì mọ́jọ́ ọmọ kéwù wọn mọ́mọ́ ṣáàbì ní àìrìn lọ sí ẹ̀rọ òwò ìlú ọgbà yorùbá òsítà tó pé mọ́mọ́ ṣáàbì ní táwọn sọjá lè pẹ̀lú àsìkò náà ti mẹ́rin tiẹ̀ so kìí ṣe àwọn nǹkan láwùjọ wa lónìí tó pé báwọn bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ yá èyí sọ̀rọ̀ ẹ̀ tí wàá sọ̀rọ̀ pé n tó bá ti sọ̀rọ̀ nísìbáyé gbogbo alága kékeré láti ọmọ ẹ̀dá gọ́ọ̀gọ́ gọ́ọ̀gọ́ amọ̀dà kékeré tọ́run tí ọlọ́run fún wa láàká yìí tó fún wa ní Kùránì tó rà nàbí sí wa tó tún wá fi àwọn àfáà ẹ̀sìn tó fi wọ́n jí kí wa wọ́n sàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún wa ní twenty twenty four century tó yẹ pé àbí twenty century tó yẹ pé ẹni àwọn tó yẹ pé gbogbo nǹkan ó rọrùn fún wa láyé lónìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo nǹkan ó rọrùn fún wa tí ó rọrùn fún àwọn tó ti kọjá gbogbo technology tó dáyé lónìí bá a ṣe ń lo ìlú sí ẹ̀yìn bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ ìlú sí ta fẹ́ gbogbo ayé máa gbọ́ wa gbogbo ayé máa gbọ́ wa lẹ́ẹ̀kan náà ẹ̀rí bá a ṣe bá wá lọ wà ní ìtawà lẹ́wà pé abẹ́mọdé ń ṣẹlẹ̀ níbi táyé parí sí lónìí àwọn ọ̀rùn alákìmá àwọn ti gbogbo nǹkan àkọọ́lù ilé yìí rọrùn fáwọn èèyàn láyé tó kọjá lọ gbogbo àwọn tíra ti ń bẹ láyé lónìí láwọn èyí tí wọ́n ti tẹ̀ ó rọrùn fún aláàbí gbogbo tíra fún ẹyẹ nínú kọ̀ǹpútà kọ́lọ̀ rọrùn fún aláàbí gbogbo lọ́wọ́ ìta ní gbogbo tíra ti ń bẹ nínú kọ̀ǹpútà yìí nínú bóbi tá a bá kó lórí gbogbo mọ́tà tí a ẹ̀dá kan àwíjàre wo láwa ní tó bá jẹ́ ọ̀gbìn ẹ̀dá yàrá ẹ̀rí wo láwa ní kí la fẹ́ bá lọ sùn àánú tààrà sí wa tó sì wà pátá máa mú láyé sí wàhálà yìí ọmọ sí bá gbé pàtó wa ká kíra ká kíra ẹni máa ń gbóná wá sí bá ṣe kò sí bá gbà ọmọ sí lápọ̀ mú bí yàgà wò kò sí èsì kò sí tálẹ̀ kò sí mọ́tò bá ẹ̀sìn náà ni wọ́n kó káàkiri bá gbogbo sponsor gbogbo ìlú àwọn tó gbélé ìgbà wọ́n máa pariwo náà ní ẹ̀dìbà kùsì àwọn ìwá sí ìgbẹ̀rú ilé tí wọ́n sì gbẹ̀rú ilé ẹ̀dìbà kùsì ìgbẹ̀rú wọ̀nyí kẹ́nìkan wá dìde lónìí ẹ̀ kó wá lọ́wọ́ da gbogbo ìgbẹ̀rú wọn nù kó wá lọ́wọ́ máa ròyìn kó wọ́n wọ́n máa sọ tí ò dá nípa àwọn wọ̀nyí kó wá lọ́wọ́ jẹ́ kí gbogbo ayé rà àwọn yìí nígbà tó ẹ̀ ni Allah subhanahu wa ta'ala ẹni tó bá gbìyànjú kójú ọ̀dà Allah subhanahu wa Allah subhanahu wa yóò tún sí yóò yóò máa fún wọn lórí àárọ̀ ọ̀tá wọn òun náà ló máa lóde pé lágbàtẹ́ mi ti bẹ̀rẹ̀ ìdí náà lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ́ parí mọ́mọ́ bá rí wọ́n ń bèrè pé àtàrí ah, mọ́mọ́ bá rí gbẹ̀gbẹ̀ náà látara bẹ́ẹ̀ àwọn èèyàn ń pè mọ́mọ́ bá rí sí mọ́mọ́ wà láti ṣe bẹ́ẹ̀ sí àwọn èèyàn máa bóore látara bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ pé sọ pé tani tún báyìí tani tún ọ̀tẹ̀ mi eléyìí àwọn tí òògùn wọn tẹ́lẹ̀ wọn náà ló tún sàlàyé wọn báwọn èèyàn òun náà ló pàṣẹ pé Allah subhanahu wa ta'ala ìgbà míì a lo ọ̀tá rẹ̀ إذا أراد الله نشر فضيلتي يا الله سبحانه وتعالى ما تجيني سبحانه وتعالى من هو هو بيتنا تكاكا اتباع نسي هو ولا كتا أتاها لها لسان الشافعي ẹni tó máa jẹ́ àwọn àwọn apẹ̀dà àwọn tí máa ń pẹ̀ gànyà àwọn tí máa ń ṣe kéta Allah subhanahu wa ta'ala wà bí ọ̀rọ̀ ẹni yóò wà fún ọlẹ́nu àwọn dandan yóò máa wá dé káàkiri ẹ́ wọ́n láwọn gba ìsìláàmù láti ọwọ́ George Bush láti ọwọ́ George Bush làwọn ti gba ìsìláàmù George Bush gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ yìí kẹfẹ́ nínú kó ló ti wáyé wọ́n nígbà tí sẹ̀tẹ́bà ìlẹ́kùn ṣẹlẹ̀ ni wọ́n ní wọ́n bú ọmọ bọ́ọ̀bù White House ní Amẹ́ríkà ó ní kò sígbà táwọn ti tẹlifíṣàn àwọn CNN akẹ́ eh, Islam Islam Islam Islam ìdájọ́ ẹ àwọn yìí sọ pé àwọn òkò tí jẹ́ Islam rí láyé wọ́n ní Islam Islam wọ́n láwọn òkò tí jẹ́ bẹ̀rẹ̀ láyé àwọn abira òun abira àwọn pẹ̀lú ọ̀rẹ́ òkú àwọn jẹ́ lọ pé islam islam náà pé kí ni jẹ́bẹ̀ sẹ́yìn kan ní jẹ́bẹ̀ ni ẹ̀jẹ̀ bá mi sẹ́ àbí ìlú náà ní jẹ́bẹ̀ àbí kí ni jẹ́bẹ̀ jẹ́ kódà ẹ̀já lọ íńtánẹ́ẹ̀tì kálọ̀ lè browse dáwọ́ pé kí ni jẹ́ islam islam náà dákọ̀ yìí káà wọ́n browse nìyẹn nígbà táwọn yàrá dé àwọn kan jásí islam islam ní islam wọ́n wá bẹ̀rẹ̀ sí ká wọ́n wá ká ẹ̀wọ̀n pé bó ká nìkan yóò ká nígbà pé á òun bẹ́ gé ní bẹ́ẹ̀ ni èbó àwọn àmì wá ká apá sí wáyé pé ẹ́ á ìdí wọ́n sọ yìí yẹ̀ sí mi wọ́n lè di òṣù látara ẹ̀ ẹ wá wò ní láti sẹ̀tẹ́mbà ìlẹ́mù ní ìsìnkú olódò ẹ wo ìrèé ti báwọn ẹni wọ́n ti ní amẹ́ríkà táwọn amẹ́ríkà tó wáyé pé ọmọ bá lárò jílẹ̀ ni amẹ́ríkà bá lárò jílẹ̀ ni nígbà wọn wọ́n rárá pa ọ̀rọ̀ ọmọ ni pé ẹ̀mẹ́jà máa tún wé ìsìlámù káwọn tí ó mọ̀ nípa ìsìlámù kọ́ máa ti fi ni kọ́ máa mọ̀ nípa rẹ̀ so táwọn tó bá ń gbìyànjú pé àwọn fẹ́ tako islam islam tún fi jùlọ làbúlé tẹ bá léèyàn kúrò lónìí fi ìgbéra ẹ má ṣe súnà ní ìmá wọn wà lọ èyí ìgbé ìgbé tí wà lágbára ẹgbẹ́ ọmọ òwe yìí àbájú mọ̀ nípa tuntun mẹ́lẹ̀ nípa ọ̀rọ̀ para àwọn yìí bájú wá léwé jáde tí wáyé látọ̀rọ̀ lè gbà láyé rè àpèjúwe eléyìí wà láì súnà àwọn ọ̀sán àwọn ọ̀dà láì lórí rẹ̀ nígbà tí wọ́n fún fún máa nẹ́bí sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sálà sí maka wọ́n fún fún máa nẹ́bí débi pé ní maka débi àdébàdà wá sí ìjírá àwọn sàbí padà wá ṣe yá kò ní mọ́kà wọ́n fi dúkìá lẹ̀ wọ́n fi gbogbo ọ̀tọ́ tí wọ́n ní nílé nílẹ̀ wọ́n gbogbo ẹlẹ̀ wọ́n wá lọ sí ìmọ̀dínà ẹ wá wo ti Allah subhanahu wa ta'ala padà wá gbà wọ́n láyè nílùú mọ̀dínà débi pé àwọn ará mọ́kà wọn padà wá kàlà lọ ẹ ti bàbá ti fi kalẹ̀ sí mọ́kà yẹyẹ ẹ̀wọ̀n ìṣẹ́ pípa ti sáà ń gbé mọ̀dínà àti mọ̀dínà tó sáà kàlà àdùgbà yìí àbábá ti mọ̀ ní àbá tẹ̀ mọ́ ẹ̀dẹ̀ káyìí kankan wọ́n ráyè ṣe kíni káṣí ẹ̀kọ́ dáhùn ẹ̀gbẹ́ kan mọ́wọ́ lu wa ẹ̀yin náà sì má jáde ra mọ́sí tẹ̀ àmọ́ wò ó la káyìí lọ́bẹ̀ wọ́n rò pé ọ̀nà tá a lè gbà òun náà ní pé ká sáfún pínpín máa táwọn yẹn bá rí táwọn fi yà á jẹ́ wọ́n ṣe kíni wọ́n kùn ní tẹ̀lé táwọn yẹn bá rí bá a ti kó nira bá wọn ni wọ́n sọ àgbà ìsìláàmù so bẹ́ẹ̀ náà ní sẹ́ wá ń ṣẹlẹ̀ ní wá ń ṣẹlẹ̀ so Allah subhanahu wa ta'ala ń lo ọ̀tẹ́ ẹ̀sìn kan látara pé kíni látara pé ó fẹ́ kó nira fẹ́ sí látara pé ó fẹ́ kó nira báwọn tí ń sẹ́sì yóò wá lo ẹ̀sìn máa wá sàná yóò máa wá jẹ́ ìtìjú fún yóò máa jẹ́ ìbànújẹ́ fún láyé yóò tún máa jẹ́ àlékún ìyàtọ̀ bá jẹ́ òkúta ìyá wọn tó bá jẹ́ kó bá ṣe ẹ̀sìn ni tó bá yẹ pé ó wá ṣe sábàbí táwọn èèyàn wá mẹ́sìn tó lọ sí wà lórí ẹ̀sìn ó lè yóò bá máa jẹ́ fún bá jẹ́ òkúta ìyá wọn nítorí pé àdìsọ̀lá wa ìṣàlọ́ onímọ̀ sábà ìṣàlọ́ ìṣúná tàbí àṣàlá فله أجرها وأجر من عمل بها إلى يوم القيامة tó àríwé ẹni tó bá la ojú ọ̀nà dáadáa kalẹ̀ tó bá la ìlànà dáadáa kalẹ̀ táwọn èèyàn wá ń tẹ̀lé ó la dáadáa ó la ní a dáadáa tó fi la lànà kalẹ̀ kéde pé ẹni tó bẹ́ tí yàn ṣubú ẹ̀ tó wá tí yàn bá dáadáa tó wá ní ẹ tí wàá gbé ẹ̀gbọ́n yìí gbogbo àwọn náà ẹ̀ ẹ̀kú ní nǹkan tẹ̀lé yìí náà ṣé kò pẹ̀ gan ni kó bá rí dáadáa ni àbó pẹ̀ gan ni kó bá ṣubú ṣé kí àwọn ọ̀sùn hánà wọ́n tààrà ló tó ṣubú ó wá ní ẹtú láníyàn dáadáa lọ́kàn tó wá la ìlànà dáadáa kalẹ̀ irú ẹni báwọn àwọn tí máa ń rìn náà dáadáa o yóò máa gba ládá táwọn èèyàn gbà tí ó sì ní jáde àtàwọn èèyàn ẹ̀wọ́n bí ìbá ti máa gba ládá tó wá pé bí bá ti fáwọn káwọn èèyàn máa sún náà pẹ̀lú àríyàn dáadáa àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí tẹ́ bá wá agbolé kan lónìí táwọn á gbógun ti ẹnìkan tó ń torí pé ṣe sún náà àwọn àfi àjẹ wa kùkù ma tí àbọ̀ wọn kùkù ma torí kíni nítorí pé táwọn ọmọ yòókù náà rí pé ẹ̀ kò sọ́nà fún yìí o ẹ wà rí àwọn kéèkéé mi náà máa lọ lè bẹ́ẹ̀ ní lẹ́yìn pé ẹkùnrin àti wọ́n sí súnmọ́ ẹ̀ ẹ̀sùn àrùn ẹlùmí náà olóòwà tó tẹ̀lé àdìká ṣe wọ́n náà jẹ́mà tẹ̀lé àà ìtàkùn ní gbogbo yìí wọ́n tó ti méjì nù ẹbà tó bá tó ní kẹ̀kẹ́ ẹbà tó ní lọ́la ẹbà tó ní kanáà ẹbà tó gbésòkò tó ti ẹ̀nà tó lókè àṣọkòtò ti ẹ̀nà tó lókè àbíwá náà tó ní tẹ̀lé wà ni ó máa ṣe ni òun náà ni ó máa ra súnà lọ́wọ́ kẹ́ ẹ máa parọ́ máa lù súnà lọ́jọ́ máa àwọn pé wọ́n ti láyè wọ́n kò ní ìgbà wọn ya wọn yíò gangan oní ẹ̀rí kíkà wọn kò sí wọ́n ní torí pé kò lẹ́tọ̀ọ́ kúrẹ̀ Allah subhanahu wa ta'ala pé ìtàn sọ wọ́n ní ẹnìkan kò lẹ́tọ̀ọ́ rẹ̀ àmọ́ wọ́n ní kí ẹ máa ṣe dára sí òbí yẹ̀wò sáwọn èèyàn wọ́n ní kí ẹ tó bá ti jọ̀ lọ́kànnà lọ́wọ́ ní wọ́n lé bẹ́ẹ̀ bá kí n tí wọ́n tẹ̀ láì dára fún yàrá kábíyè láti yí padà wọ́n ní kájí lásán fún ẹ máa sọ fún àwọn àlùsùn náà sí báwọn ìbàdí máa sún náà ẹ máa sọ pé àwọn àlùsùn náà ní àwọn òbí yàn méjèèjì kí pé èyí gbọ́dọ̀ sí sí ọ̀sìn wọn èyí gbọ́dọ̀ níbi inú àwọn òbí yàn kí wọ́n sì dáadáa sí wọn níbàámu pẹ̀lú tí ìsìláàmù pè dáadáa fún wa ẹ máa sọ wílò fún àlùsùn náà báwọn ẹ máa tẹ̀lé àwọn tó yẹ pé wọ́n lọ kó mílíkì wá fún ọ wọ́n ní ọ̀yàn táwọn ń lára ìgbà ìyá wọn ṣé lè bára ka ìlú ṣé ọ̀yàn táwọn lágbàá ìyá wa ṣé ọmọ mọ̀lú lágbàá ìyá wa ni picnic ebi wà lájọ́ mọ̀lú wọn fi ṣe sọ́mọ̀lú làwọn lágbàá ìyá wa ti ìyá wa tí wọ́n fi dàgbà ní tàbí dàgbà tó báyìí sọ́mọ̀lú làwọn tí ó wá rò yí pé mílíkì lọ́sìdì mélòó ni mílíkì kátọ̀n mélòó ni ọmọ tí mo láyà yín nù ẹ̀rí mi rán níbo ló wà ní ìsìláàmù gan níbo láti tó tẹ̀ sí nínú ìsìláàmù tó ti rẹ̀ fún pé èyí máa ń kọ́ wà bẹ́ẹ̀ ni pé òbí mi rán kò sínú ìsìláàmù kọ́lá bàbá tí ó bá kọmọ náà fún òun fẹ́ kọmọ wọn ìyíwò náà yóò yà ó yà lọ lè kẹ́fí ìsìnásíyà rẹ̀ yìí àbúsà ìdíwá mọ́ ma pé òṣèṣú náà ti kọ́ àwàdà ẹlú àtàwàdà kẹ́kẹ́lú nítorí pé ó ṣe súnà má ìsìbí ọmọ nù ó ṣe súnà má èso ọmọ mi mánù irọ́ lálá ni ẹ̀dùn bá mi sì so irú ọmọ tẹ́ wá ń fún ìsìbá yìí ó ọmọ àwọn ẹ̀jọ́ lẹ́jọ́ ẹ̀dùn bá mi sì tó kọ̀ wà tẹ́ bí wọn ó wà lọ lè bá màmá rẹ̀ pé tọ̀ ọmọ yìí ó ọmọ àlè ní ó ṣe ìsìnà òfin bí tọ̀ ìyá náà wà á dìde pé èmi ṣe ìsìnà tọ̀ ọ́dà ẹ̀jẹ̀ bá mi kí ni sáà kí ni láti sí sáà mi ká ṣe lórí eléyìí nígbà tí ẹ bá kẹ́ni sóbì yẹn pé ó ṣe ìsinmi lórí bí ọmọ ìlú kọ́ mi ṣé mo ṣe ìsinmi ni tọ́yá Islam ní láti rí pé mo ṣe pé ẹ̀ àwọn èjì òjò ṣe pé yàní bàbá yìí ó ṣe pé lẹ́ẹ̀ma ẹ̀mí ẹni yóò ṣe pé ẹlẹ́ẹ̀ka àwọn yìí yóò wá gbé yóò wá gbéra ṣẹ́bi pé ibi dandan Allah subhanahu wa ta'ala kó máa bá wọn tó bá jẹ́ pé ìrọ́lù bá pa pé òun kọ́ ló rọrùn yìí ẹ̀wà tó bá wá sí pé òun tán ìyá òun náà wá sí pé tiẹ̀ náà lẹ́ẹ̀márùn-ún ipe ìbínú àlọ́sùn láti wọ́n tààrà kọ́ máa báwọn tó bá jẹ́ pé tí ẹni sọ òdodo ló jẹ́ táà méjì bá wájọ sí pé tọ́ báwọn ọmọ wa di sánpè ní wàlàdùn ìhàn ó di wàlàdùn ìhàn ó di ọmọ tí wọ́n sí ìyá àti bàbá rẹ̀ gbéra wọn sépè irú ọmọ orí ti báyìí hẹ́n kò tẹ̀wá níjọ́ ọmọ rẹ̀ mọ́ yóò tẹ̀wá di ọmọ ìyá rẹ̀ nìkan áwà àbílẹ̀ bàbá ìyá rẹ̀ àmọ́dá ìṣe yìí wọn ọkàn wá nítorí pé ṣe súnà èso ọmọ rẹ má ẹ̀dìbà mi sì eléyìí wọn ọ̀rọ̀ lásán ẹ̀dìbà mi sì kò sí òfin kan ní Islam tó wá ní kí ọmọ kó wá sọ pé ẹ̀bí mi má ẹ̀dìbà mi sì nítorí pé ẹ̀ṣẹ̀ Islam nítorí pé ẹ̀ṣẹ̀ lẹ́sùn àti ìṣẹ̀lá wà lẹ́sọ̀lá ẹ̀ṣẹ̀ yá mi má nítorí pé ẹ̀ṣẹ̀ lẹ́sùn àti ìṣẹ̀lá wà lẹ́sọ̀lá ẹ̀ṣẹ̀ bàbá mi má ọ̀lá kò sí òfin ní Islam alùsùn náà wọ̀ jẹ̀máà kan ní sọ bẹ́ẹ̀ láyé àtìmọ́ ọ̀rọ̀ ni ẹ̀yìn tẹ bá sì rẹni tó sọ bẹ́ẹ̀ kìí sí àdùsí náà ìdẹ̀bá ló sọ bẹ́ẹ̀ ẹ̀dí bá rẹ̀ sí so àwa ní láti jọ òní sí pé ẹwà ẹni tó tẹ̀ sọ bẹ́ẹ̀ jáde wá kẹwà bí ilẹ̀ fún abẹ́ àdùsí náà ìdẹ̀bá rẹ̀ ni yóò ó sì kó mílíkì lọ ìbá bàbá rẹ̀ ìyá rẹ̀ ọlọ́kọ́ ní bàbá rẹ̀ ìyá rẹ̀ ìyá mílíkì náà kọ́ sọ tẹ́lẹ̀ nígbà tó wá bá ìdé wọ́n kà tó fi apẹ́ ẹran fún ni ìwé kọ́dà wọ́n tó wá mú apẹ́ ẹran ó tó wá lọ lè gbé wà bá rẹ̀ pé apẹ́ ẹran tẹ́ parí bá sọ́nà nílẹ̀ lápá ẹran pa ń bà súnbẹ̀ ẹ̀dì bá mi sọ́wọ́ níbi ẹran pa wọn ló máa ń máa pa ẹran tó á mú lọ lè bá bàbá rẹ̀ lẹ́tọ̀ ẹran tẹ́ ẹ pa ni ẹ̀dì gbogbo kìíní yìí kàlá àbúfà rẹ̀ ọ̀rọ̀ tí ò bá làdá ìgbà ara rẹ̀ ẹ̀dì bá mi sábà téèyàn bá téèyàn bá bá gbá yẹn jà ẹ̀dì bá mi àìparọ́ mẹ́yìn ẹ̀sọ́ tí wọ́n bá ṣe á ní ṣe ní ṣe ní ṣe tí ò tẹ̀lé ọ̀rùn ẹ̀dì bá mi ọ̀la ìwé mi máa wà sí sí à yóò ní á ọ̀la ìwé wa ẹ̀dì tẹ̀lé ọ̀rùn ẹ̀yìn kò sì kọ́ra ní gbogbo wa olódodo

kò ní ṣe kíni kò ní specify rẹ̀ yóò ṣe kíni yóò ṣe kíni púpọ̀ rẹ̀ yóò ṣe tààmìmù ọ̀rọ̀ yẹn yóò generalize ẹ̀ nígbà ọmọkọ́mọ ni ọmọ tí ò gbọ́ tòbí rẹ̀ ni àwọn tó bá wá ń gbọ́ bá wọn wọ́n rò pé bóyá òbí rẹ̀ fẹ́ ṣe bá fọ́sọ olóhùn pọ̀ ni náà fi lọ́mọkọ́mọ wọ́n rò pé kọ́là nílé ní máa bú òbí rẹ̀ ni wọ́n rò pé kọ́là nílé kèé bẹ́ẹ̀ lóhùn òbí rẹ̀ ni òun náà rò pé lọ́mọkọ́mọ bẹ́ẹ̀ ni kí o jẹ́ lé nǹkan so eléyìí àkíyèsí ló jẹ́ fún wa ìpè láwùjọ tí a bá ti ń gbìyànjú láti tako ẹ̀sìn Allah subhanahu wa ta'ala kò sí nǹkan tí ó máa ṣẹlẹ̀ ẹ̀sìn wọ́n máa ṣe gíní yóò tún máa rí àràṣẹ́ sí ẹ̀dùbà mi so Allah subhanahu wa ta'ala ó wá sọ fún àwọn bàdé ìsọ̀rí níta ti lọ òun náà ní pé ká ṣe gíní ká fáyà ọjọ́ kan ọjọ́ tó yẹ pé ẹ̀mí kan ò ní àǹfààní kankan ẹ̀mí kan ò lè gba ẹ̀mí kan là

yàrá àwọn àtàwọn ẹjọ́ rẹ̀ nígbà tí mo là yín ẹ̀ rántí ìdẹ̀ra mi lórí yín mo là yín kò lọ́wọ́ fìràáùn àtàwọn àwọn ìjọ fìràáùn yẹ̀sù mú nákùn tó àlàáàlá tó pé àwọn ìjọ fìràáùn àtàrí láàsọ fún èyí tó pé kìí wọ́n fi ìyà tó ní agbára ẹn àwọn tàà sọ yìí yòrò ìkú lẹ́kùn àwọn ìyà tó ní agbára ìyà tó burú jẹ́ yìí òun ni òun ni wọ́n fi wọ́n fi ìyá ńláńlá jẹ yín látara pé kí ni látara pé wọ́n ní kápá lórí yín látara pé wọ́n jẹ gàba lórí yín so àwa ti kí ni àwa là ní kò lọ́wọ́ àwọn fìràwù kí ni àtọ́ fún tí wọ́n fi ń jẹ yìí yòdá fi húnà àbúná àpò tẹ́ ẹ bá ti bímọ ọkùnrin ẹ̀wù kaba tẹ́ ẹ bá ti bímọ ọkùnrin báyìí wọ́n sì dùn lójú lójú ìyá tó bí lójú bàbá ẹ̀ náà ní wọ́n ti wọlé báyìí ní lẹ́fẹ́ ọ̀dọ́ obìnrin obìnrin báyìí ọkùnrin báyìí dé wọ́n sì mú sí kọ̀ọ̀bẹ̀ wọ́n sì nígbà tí ẹ̀yìn gbáyé nígbà tí ẹ̀yìn gbẹ̀yìn wẹ̀sà ìhúná ní sáàkù wọ́n wá kékeré wọ́n wá fi àwọn obìnrin nìkan lẹ̀ so nítorí pé téèyàn bá fẹ́ ṣe kíni téèyàn bá fẹ́ pa ìjọ kan ohun téèyàn bá fẹ́ kó ọ̀lẹ́ bá kámá lágbára kankan máa téèyàn ṣe kíni téèyàn ká àwọn ọkùnrin kó lẹ̀ láàrin gbogbo ọkùnrin náà yóò lágbára ọkùnrin yóò dé tó lóò jáde bí àwọn ẹgbẹ́ nígbà ọkùnrin ọkùnrin yóò tilẹ̀ kọ́lé òun náà ni ìràwọ̀n náà fẹ́ ṣe fáwọn Ísírẹ́lì ìgbésà bá pa gbogbo àwọn ọkùnrin náà ẹ̀ ní lágbára obìnrin nìkan ló àwọn obìnrin kan ní wàá kọ́ àtúnṣe òbí yóò pọ̀ láyé láti Allah subhanahu wa ta'ala láàmà ní sọ́yìn àti kìíní yìí láti kò yí wọ́n bí Musa alayhi salam wọ́n Musa alayhi salam pàtó wọ́n bí ànábì Musa alayhi salam ìbànújẹ́ wá bá màmá tó bí pé kó ní wàá sọ ọmọ yìí Allah subhanahu wa ta'ala wá ń ṣe ìyá rẹ̀ ike àṣe àpótí kan

fìràhùn tó jẹ́ pé alẹ́ ìlà àdúgbà tó jẹ́ pé kókó bẹ́ẹ̀ máa pa gbogbo ọmọkùnrin kò bẹ́ẹ̀ ní ọmọkùnrin kankan lójú so fìràhùn náà yìí òun náà Allah subhanahu wa ta'ala tún ògbọ́n so èyí sì fi yọ kó ògbọ́n ọmọkùnrin tó ní ó fẹ́ máa pa wọn nítorí fẹ́ torí ẹ̀gbọ́n ọmọkùnrin ẹni tó torí ẹ̀gbọ́n ọmọkùnrin àlẹ́ ìmúsá o nítorí àlẹ́ ìmúsá tí wọ́n ti dáfá fún pé ẹnìkan bọ̀ láyé òun náà ló kọ́ láàrẹ́ wọn nítorí ọmọ ẹ̀ nítorí ọmọ kan ṣoṣo tí ò dámà olóbìnrin ẹ kúkú máa pa gbogbo ọmọkùnrin yóò bọ́ sí kanú wọn ọmọ ẹ̀ gẹ́gẹ́ náà lọ́wọ́ sọ̀rọ̀ àgbà láàrin ìwọ́n kan pẹ̀lú ìtọ́jú ọmọ sọ̀rọ̀ ọmọ tó lùkọ́ ọmọ tó fẹ́ kápá ìwọ́ gan ló tọ́jú ẹ̀ nínú owó rẹ nínú ọlá rẹ òun náà ló fi tọ́jú ọmọ yìí kọ́nà ìyá rẹ̀ ti ṣe wàhálà pé ẹ̀rú bá wọn ìyá wọn náà ni ó ẹ̀ nítorí olóòbí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n náà ó wà ṣe gíláàsì lọ́sùn àwọn ọ̀tà aláwá ní kí odò ó gbé ànábì Mùsá àrí ìsàlá ó gbé lọ sí ẹ̀kùlé fìràwù àwọn èèyàn wá rí àwọn ọmọ ẹgbẹ́ ìgbà pé ẹ ọmọ lélẹ́yìn ọmọ tuntun lélẹ́yìn wọ́n bá lọ gbé bá fìràwù káì wọ́n yá ọmọ ọmọ ọmọ ìgbọ̀ yẹn bẹ̀rẹ̀ ni ọlọ́kùnrin ló yẹ lọ gbúdá pé sígbà òkú rà ní ẹgbẹ́ wa ẹgbẹ́ wa lọ́sì ìyàwó náà tó wá gbé dé ìyàwó rẹ̀ ní tọ̀ dáná dáná dákọmọ ilẹ̀ lẹ́yìn ọmọ jẹ́ ìdìbò ìlú àríyèjì hmm? kóràtò àìní kóràtò àìní ní ìwọ̀lá ọmọ yóò mọ jẹ́ ìdìbò ìlú ayé ọjẹ́ àmọ́ ọ̀rọ̀ tí ìyàwó rẹ̀ sọ yìí òun sọ pẹ̀lú àníyàn dáadáa ó wá jẹ́ ìdìbò ìlú ìyàwó rẹ̀ àmọ́ kò jẹ́ ìdìbò ìlú ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n wọ́n wá tọ́jú ọmọ yìí lábẹ́ lábẹ́ àwò wọ́n tún gbogbo àwọn èèyàn lẹ́ni pé ẹ bá wọ́n mọ sí ẹni ó wá di bí ọmọ ọba ẹni wá di ọmọ táríkà ṣe pé wọ́n bẹ̀rù pé ká má pa ọmọ yìí ó wá di bí ọmọ ọba wọ́n wá bẹ̀rù wá wá pé ká ló bá ọmọ yìí lọ́yàn wọ́n gbogbo wọ́n gbogbo ọ̀yà sí anábìmọ́sá àlẹ́ ìsàlámù lẹ́nu kò wá sọ fún wọn àgbàkan wà lórí wá ìyá rẹ̀ wá nígbà tí àrẹ wá jẹ́ wá sẹ́gbẹ́ bẹ́ẹ̀ nígbà nígbà tó gbèsè wá ìjọba bá gbà á ẹ̀yọ́ wà ló máa gbà ìyàwó tó ń gbowó lé ní pé kíni yé ti pé tó ń tọ́jú ọba rẹ̀ tó tó wá bẹ̀rẹ̀ sí tó wá tọ́jú àlẹ́ ìfúnṣà àlẹ́ ìsàlá tábìlì tábìlì ní tábìlì tábìlì àgbà tó ní tí ò fẹ́ olóòtú padà wá tẹ̀lé ní gangan mú musa padà wá jáde sí ikú àwọn àti ìdílé lọ òbíṣẹ́ ní o ẹgbẹ́ àti ìkókò máa pa ọ̀sádé ní ìgbìlá ẹgbẹ́ àti ìgbà àwọn ọmọ tí wọ́n bá ní pàmò ẹ̀ orí nígbà tí àrí musa wá di pé àrí musa wá di òjíṣẹ́ àrí musa wá di ọwá di nígbà tí àrí musa tó di òjíṣẹ́ táwọn fúláwọ́ náà di pé ẹ ẹ̀hìn tá à ń sá ló ṣẹlẹ̀ yìí o wọn wá nípa àrí musa láti rẹ̀ láti bá àrí musa wá jáde lọ ìdájí wọ́n tábí jáde lọ ó wá ní ẹnìkan nínú àwọn ọmọ nínú àwọn àbálẹ̀ ìsọ̀rí tó jẹ́ pé àwọn èèyàn وتذكر الذي من شيعته على الذي من عدوه إتوجه يا موسى فبعد ذلك ما سعى منه كما ما يقع عليه وكذب موسى فقال عليه تبان من موسى لكن أسير عن بيانه أول عن بيانه رأي موسى كونه على بعد قال موسى تزاكم الله تبا سعى إذا لم يكن هذا الإنسان سيو بيانه إذا وعلى أسير وطبعا إذا نحن نتجيارا من موسى أو على لباب العون أو أحد فرعون ti ń sáré ló fẹ́ sórí ibù ẹ̀dùn àti ṣe ni, ẹ̀dánù wà ẹ̀dùn àti kópa ẹ̀dánù wọ́n wá káàkiri wà lórí ogún wa àwọn lọ náà yóò ní ó lọ náà wọ́n bẹ̀ ọ́ sùn àwọn ọ̀dà láti ọ̀yà ní wà ní lọ́rùn nípa àyí àrùn àti ọ̀dà tó bá dé báwọn ẹ̀dùn àti ṣe àtà yẹn nìkan tí yóò kùn mí lọ́wọ́ láyọ̀ tẹ́lẹ̀ láyọ̀ ìwà àti sẹ́yìn wà ẹni tí mo sọ jẹ́ ní àrùn ní ọ̀rọ̀ òun náà lọ́wọ́ sọ àwọn ará sọ pé ẹlọ́ ní bá fìrà ìlà ìlà fìrà ó sì ń dáhùn sọ́kà fàkúrẹ́ hàlàkà ìlà àǹtàkàkà lọ́dẹ sọ fún lọ́pàá fìrà ó ìdáhùn sọ́kà lọ́wọ́ ti kú bíró lọ́dẹ ewé lọ́dẹ pa fàkúrẹ́ hàlàkà ìlà àǹtàkàkà sọ fún pé tó fẹ́ kọ́ ẹ̀yìn ara rẹ̀ má yàtọ̀ tó fẹ́ kó nínú kiri tó fẹ́ kó nínú ẹ̀bọ wà á àdúgbò musa wá fi àmì ńláńlá tó fi hàn fi hàn áwò inú àmì náà tí àwọn sọ̀rọ̀ àti àmì musa musa fi hàn ó náà pé dáhùn musa láti ọkọ̀ adé àìláìkú àìláìkú àmọ́lẹ̀ bẹ́ẹ̀ so ètò àgbò ìyàgbára nígbà yìí inú àmì tí àwọn sọ̀rọ̀ àti àmì àmì musa ó náà kó ju ọ̀pá ayà ọba mi sì dé ó wá ti wọlé ìyàtọ̀ àwọn tí ẹ̀sì ẹ̀lẹ́ fẹ̀rẹ̀ àwọn ọgbà ìbílẹ̀ àti lọ ni pé Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ìwá ṣẹlẹ̀ tí wàhálà ìwá àní mo sọ fìlà ọ̀nà sí ìgbà kan ó fẹ́ amọ́nà ó ní bá <clears throat> mọ ilé kó ga kí n tẹ̀ sẹ́mà kí n lọ ọba tí mo sá ń pè ní ọba òbẹ́mà ìlà ọ̀nà tó pèpè ń gbà ní yóò sọ fún àwọn ará àwọn ọmọ ìlú rẹ̀ pé àwọn ará mísà pé á nà ọ̀rọ̀ fún mi ààlà èmi ni ọba yín tó ga jù wàá gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ mi gbogbo àwọn abẹ́ ìmọ̀lẹ̀ abẹ́ ìgbogbo ẹni sẹ́ tòkùnláwọ̀ náà ó sì bẹ́ẹ̀ fún ayé bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀ àwọn ọ̀tá lọ́wọ́ ti ní ọwọ́ náà ní ìmọ̀sáàsì ọwọ́ pẹ́pà ní ìmọ̀sáàsì á pa wọ́n lónìí àtàlẹ́ ìmọ̀sá ó ní gbogbo wọn kéré wa òun wá kó àwọn jáde inú mùtẹ́tẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀tá lọ́wọ́ pa ní ìmọ̀sá lára ọ̀pá rẹ̀ tí ò tí ìmọ̀tẹ́ tí ń kùtà tọ́pa lọ sí àwọn sá lọ gbogbo wọn sá lọ àwọn ọ̀rọ̀ àwọn ti ẹni tó wá a pé ah, á bó láwà sí láì bụ láwà sí odòdó odòdó a lè kàn wájú yìí ọ̀sán ní pọ̀ lẹ́yìn yìí bó láwà sí lápò na dòdò àbá dòdò kan pa wá lọ́sùn á lọ́sùn ha lọ́sùn á lọ́sùn nígbà tó wá débi etí odò yìí lọ́sùn á lọ́sùn á lọ́sùn ọ̀pá rẹ̀ kó gbúrọ̀ ọ̀hún tó tún jẹ́ tó fi obi wa nígbà tó wọ́n gba àlejò yìí kọjá tán tí wọ́n gbọ́dọ̀ dé etí òdò lọ́wọ́ dé jáde àwọn àwọn náà ti rí ni wọ́n bá wọ̀ àwọn náà ti wọlé olódò ti parí máa wọn ibẹ̀ ni àwọn àlẹ́ yìí àti tùbá omi wa sọ pé nígbà tí nígbà tó tẹ́ẹ̀lì tó mú mi yó ó wá sọ pé òun wá gba ẹni táwọn àlejò náà gbà lọ́wọ́ lòdì ìgbà tó sì láwọn ìṣẹ̀wà àti bóun ní ní Allah subhanahu wa ta'ala sọ pé àlàáná wà pàdé kàfà ìgbẹ́ ní sí lọ́wọ́ ṣe kí ni ló ṣẹ̀ wá orúkọ bẹ́ẹ̀ nígbàgbọ́ lẹ́yìn tó ti ṣe kékeré tó ti balẹ̀ jẹ́ ó ti bá nǹkan jẹ́ náà níṣì ló wá ronú pé o tẹ̀ wá bẹ́ẹ̀ di mùsùlùmí ọjọ́ ó ti lọ mọ́ àsìkò ti kọjá òun náà ló wà sáà sọ láwà lọ sọlá mi ìtúwádìí ẹ bá ń jà lọ́wọ́ àgbà nígbà tó ń bá lòdì lọlẹ̀ tí ò sí kankan mi lọ́sọ̀ wípé tó ti dé ìtúbà tó bá sì rí gbà yìí àbí ìtúwádìí ẹ bá bá tó bá di ẹni títí wọ̀ ibẹ̀ yàrá tó wá lóhùn ti yọ èyí ló ti rí pé kò sí ọ̀sán gbogbo tí wọ́n pè ló sọ fún ọjọ́ tó ń pè ní lọ́wọ́ sí kó dodo ni gbàlódé àtọ́kọ́ fẹ́ nígbà tó irú eléyìí kò tẹ́kí ni òwúlò pọ̀ mọ́ so eléyìí tá a sọ fún àyè lẹ́yìn ìgbà yẹn Allah subhanahu wa ta'ala ló ti la àwọn àdẹ́gbòsà àwọn àdẹ́sọ̀ yẹn tó ti là lọ́wọ́ fìlà òbí wọ́n bọ́ lọ́wọ́ fìlà òbí wọ́n fìlà òbí wọn ti fi fìlà òbí tó pa àdàbọ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gbé ìsàlẹ̀ so tòun ti bẹ́ẹ̀ náà tí Allah subhanahu wa ta'ala ti mọ̀ yìí àwọn àdẹ́sọ̀ yìí kò yé má ti kí ni kò yé má ma wọ àgbà nínú wa wọn ò yẹ má máa tako ànẹ́bí tí Allah subhanahu wa ta'ala sí wọn Allah subhanahu wa ta'ala rán wọn létí pé nígbà tí mo là ń kò lọ́wọ́ fìràwọ̀ fìràwọ̀ tó jẹ́ pé ẹ̀sùn múlẹ̀ kò sọ àgbà àti àtọ́ tó ń fi níbi jẹ kí ni àtọ́ tó ń fi níbi jẹ yìí kò lẹ́sọ̀ ní àbúrò àkùn wọ́n máa pa àwọn ọkùnrin tẹ́ bá bí wẹ̀sà nílẹ̀ ti sáà kún wọ́n wà pa àwọn obìnrin ìkálẹ̀ wàtí ìdáàbò bàlá orí mi rọ́bì fún àbí eléyìí àdẹ́wò ńlá ni fún yàtọ̀ Allah subhanahu wa ta'ala gbogbo tó bá tó fún ayé ìgbà burú táàbù wá fún lọ́sọ̀rọ̀ àdéhùn yìí ó bẹ́ẹ̀ wò bóyá ó lè dán òun nísìnyí wà bínú ó lò kí wọn bóyá wà bínú ó lò gbàgbà má bóyá wà bínú ó lò sí sáàmù má gbogbo ti dán wò lórí fún wọn bọ̀rọ̀ bí ọwọ́ alẹ́ bínú sí àwọn sọ̀rọ̀ àwọn ọ̀dà wà á ti bínú má ẹ̀ wọ́n wà lọ lẹ́sọ̀ ọ̀dà àwọn ìlú yìí wọ́n wà lọ lẹ́sọ̀ fún kàmẹ́ àwọn àdéhùn ti pọ̀ òun náà lè dá sọ fún wa ni nígbà tá a la odò wọ́n yìí fún àwọn ọmọ àbíkùn mọ̀lùbáhà nígbà tá a ní kí odò là nígbà tá a ní kí odò là yà nígbà tó pọ̀ ni àwa tẹ àwọn fẹ̀ àwùn fìràwọn àtàwọn ni àwa tẹ̀ wọ́n rí sínú odò yìí wà á ń tún tẹ̀ dùrù tẹ̀ sí wò wọ́n ẹ̀ wọ́n fi ń pa tó eléyìí tó bá jẹ́ pé ẹ̀rí ni ẹ̀sìn bá wùsì tó bá yẹ pé Allah subhanahu wa ta'ala tó bá yẹ pé kò fi hàn yìí tẹ́ ẹ̀ bá rí báwọn fi hàn òní àwọn ìjọ fi hàn òní tẹ́ ẹ̀ bá rí bí wọ́n ṣe tẹ̀ yìí àbá máa rò pé kò rí bẹ́ẹ̀ orí àbí kò rí bẹ́ẹ̀ ẹ̀ bá máa ṣe ìlédì yàrá aláyí kò ní odò yìí odò kan náà ni àwa ní ẹ̀yìn kọjá bẹ́ẹ̀ lẹ́gbàá tẹ́yìn wá kọjá bẹ́ẹ̀ tán àwa tẹ àwọn ìjọ fìlà ọmọ ẹ̀ ẹ̀ sì mú òun bá ti tẹ̀wọ́ ìgbà yìí torí ẹgbà tó sọ̀rọ̀ sókè òdòdó báyìí wọ́n wọ́n tẹ́wọ̀n tá wọ́ Allah subhanahu wa ta'ala sì pa òbídé máa ó wá ó wá oníkóbi ti ní oníkó oníkóbi ó tẹ̀ wá rí wà á tó ń tẹ̀ òdòdó èyí náà sì ń wò ó da ilé báyìí gbogbo eléyìí sí Allah subhanahu wa ta'ala ń sàlàyé ẹ̀ fáwọn bàní ìsọ̀rọ̀ yìí láti pé kí ni pé tó bá jẹ́ pé ìyóò bá ti ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ìyẹn kó jẹ́ yìí kì í ṣe wí láti gbogbo ìdẹ̀ra Allah subhanahu wa Allah subhanahu wa ta'ala sí àkórí rẹ̀ náà ní pé kí ni ó yẹ kẹ́ ẹ gba ànábì gbọ́ ó ṣe islam ó yẹ kẹ́ ẹ di mùsùlùmí nítorí pé tó bá ṣe ẹ bá sòrò ní lóòótọ́ ebi ànábì sallallahu alaihi wasallam ànábì yín ànábì Ìsá ṣe bó ti sọ fún mi pé ànábì ń bọ̀ ó sì wá ní ìtẹ̀wá sí kíni tẹ̀wá fẹ́ gba so eléyìí òun náà ni àwọn ọ̀ràn tí Allah subhanahu wa ta'ala ń Bani Isra'il láti pé kíni láti rí àwọn ọmọ israẹli tán bá ń gbọ́ lónìí náà nínú àwọn kírísítẹ́nì nínú àwọn yahudi nínú àwọn nasara táwọn náà bá ronú sí eléyìí dáadáa ó yẹ káwọn náà lè ronú pìràdà ẹ̀sìn bá rí sí ó yẹ káwọn náà lè ronú ipe Allah subhanahu wa ta'ala òun nìkan náà lọ́ba tí ẹ ká máa jọ́sìn fún ó yẹ káwọn lè ronú pé ànábì sallallahu alaihi wasallam òun náà là nábì gbẹ̀yìn òun náà ló yẹ kó fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tó tọ́ ká máa tẹ̀lé ìlànà nabi sallallahu alayhi wa sallam ní ìbámu pẹ̀lú àgbọ́yé àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam bí wọ́n ṣe gbọ́ ẹ̀sìn yíyé nítorí pé òun náà lọ́nà tó tọ́ òun náà lọ́nà tí ó ṣe déédéé ta nabi sallallahu alayhi wa sallam innahu waliyu dhalika wal qadiru alayhi